Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọlé ẹ̀kọ́ mùfúlihún. Oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlihún group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. Báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery DSS class. Kẹ́kọ̀ọ́ kí Sound qualitative Islamic and Western education memorization, competency in Arabic language, daily Quran memorization, experienced and competent teacher. sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty God Omari, Muslim in fellow to Ijobi area Ibadan, bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside rafia bread bakery Ibadan, telephone zero eight zero five two six one five three zero eight láti jèrè ayé àti àlùkìyàmà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muslim. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a أن يرى ará أن ẹ̀yin olólùfẹ́ ètò المفلحون èyí tí ilé ẹ̀kọ́ Muslim group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlejò ọlá gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore àwọn tó gbowó kalẹ̀ nínú òbí aládàtọ́ àwọn sùdẹ̀ǹtì wa àtàwọn mùsùlùmí ní ìfáwọn náà tó dá sí ìtọ́ ọlọ́run ọlọ́run jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ọ̀gbìndà kìámọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wa ní òru èní pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́bìnrin wa aisha abbas tí ó kà fún wa bísmìlá. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wan najmi idha hawa ma dalla sahibukum wa ma wa ma yantiqu anil hawa in illa wahyun yuha. علمه شديد القوى ذو مرة فاستوى ọlọ́run mẹ́ta àwọn ọmọ ẹ̀gbà dé ma kó má bá ní ṣàlékún dáadáa fún wọn kó jẹ́ káwọn òbí wọn jèrè wọn láyé àtijọ́ ògbéǹdà kìámà ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́kùnrin wa míì Ahmed Ọládòkun kóun náà bá ní kahadi bísmìlá. ọ̀rọ̀ àfẹ́lẹ́ láì sọ́lá láwọ̀ àlẹ́ ìwàsọ́lá أفضل العمل الصلاة الواقعة والجهاد في سبيل الله Rawahu al-Bayhaqi. Translation The Prophet of Allah, peace be upon him, said, The best deed is observance of Salat at its prescribed time and shogulun on Allah's path. Transmitted by Bayhaqi. Lessons from the Hadith. 1. Observance of Salat at its fixed time is highly praised by Allah. 2. Muslims who observe Salat regularly. 3. Shogulun on Allah's path is highly ọlọ́run jẹ́ káwọn ọmọ ìwé sórí ilé ayé àtijọ́ ògbéǹde àkèámọ̀ kó jẹ́ káwọn òbí wọn tí wọ́n jèrè wọn. jàmọ́ tí ó bá rí bẹ́ẹ̀ a tún fẹ́ bọ́ sínú ìdánilẹ́kọ̀ọ́ míì tóun náà ó tún gbà wá láwọn ẹ́písòòdù díẹ̀díẹ̀ kọ́lọ̀ ń jẹ́ wúlò fáwa tí à ń sọ àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́. abala tí a dé báyìí a fẹ́ wo àsìbáàbù bíìtìl màáíṣà wá ìlà àjùhà kí làwọn ń tó fa kí ìtẹ̀mí ayé gan ó le kó sún pẹpẹ tọ́jọ́ pé ètò òde ẹ̀ mú gbogbo rẹ̀ ó polúkú mùsùlùmí ọ̀wà dàrú kí wá ní ojútùú kí ni solúsàn oògùn eléyìí tí ìsìláàmù tó wá sí ìtaàfì ẹ́físọ́ọ̀dù méjì sí mẹ́ta táàfì yanjú nù o ẹ̀yin arúfin ọlọ́run ẹ̀kọ́ jẹ́ akọlọ gbọ́ yé pé látọ̀dọ̀ ọlọ́run fúnra rẹ̀ yóò máa wa wò kódà ó ń bẹ nínú àdìsí Muhammad sallallahu alaihi wasallam pé tọ́lọ́run bá máa kan yé dáadáa àti ìwọ tó bá gbogbo ní ayé rẹ̀ ń rọrùn ààrẹ ò kì í fi ọ́ ẹ̀mú gbogbo nǹkan ń ee ní sòro kankan àpẹẹrẹ pọ́lọ́hùn nífẹ̀ẹ́ rẹ̀ ni torí àwọn tó lè jẹ́ mọ̀kàfìrọ́ọ̀tù dùnú àwọn tọ́lọ́hùn fi máa bọ́ pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ tó ti yé àwọn fi pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ òun ni ọ̀fẹ́lẹ̀ sí ọyẹ àwọn mọ̀kàfìrọ́ọ̀tù dùnú òun nínú ṣùgbọ́n tọ́lọ́hùn bá nífẹ̀ẹ́ rẹ àdéhùn ọmọ kan ó bímọ tọmọ rẹ ó kú ìyàwó rẹ wọ́n lè lọ́nà rẹ̀ wálé láti sùkú kò túmọ̀ sí pọ́lọ̀ wò nífẹ̀ẹ́ o àáfà ó lè má ròún jẹjẹ jíjẹ ẹ̀mí ó nira o ọlọ́run kọ́ máa ń nírú àwọn àdánwò báwọn tọ́ máa fi kan àwọn ẹni èyí já sí wípé àpẹẹrẹ ẹ̀fẹ́ ọlọ́run ni òun náà ó kàn wá dún ní mọ́tò ọlọ́run kí wá bẹ̀ kò ìtúrú onítàn tí yóò máa ṣe ni wípé yóò tún padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní náà ni kò sì ní rò pé ayé kan ló ń ṣòro kéyìí ó lè yé wa ẹjẹ́ àwọn méjì mẹ́ta péré nínú àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù làwọn ànábì ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run lànábì wa Ayub alayhi salatu wassalam àárẹ̀ tó ní kan tá a gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́nà kó fi two percent ẹ̀ ṣe wá títú pìsẹ̀ǹtì àárẹ̀ tó ṣe àmẹ́bí wa yù tó bá ṣe ìmí inú wa gan bóyá sọ̀sọ̀kúsọ̀sọ̀ lọ. ìnira pọ̀ fànàbí wa yù tóbi nípẹ́ wọ ọlọ́run ọba rọ́bì ìwọ ọlọ́run ọba mi mo máa ń tẹ́wọ́ sí ọ ìní mọ́fàníyà gbòòrò wà áhàn tààrọ̀ àmúrò ìní. ó ní wọ ọlọ́run ìnira ìpọ́ ìnira ti dá mi mú wàhálà dé bá mi ṣèbí wọ lọ́ba tó ọmọ kẹ́yìn ọ̀ wá ṣàánú mi ọlọ́run ọlọ́run náà bẹ́ẹ̀ sànú ànábì ayub tá a lè ní tá a ní wọ́ lẹ́gbẹ̀ẹ́ nàbí yìí lọ́ọ̀ ayub alayhi salatu wa salam torí bí tá a lọ pọ̀ dé ìkẹ̀mọ́tà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tọ́jọ́ pé òun ni khatamul anbiya wa imamul mursalin òun ló pín gbogbo àwọn ànábì ọlọ́run òun sì lẹ́ àwọ̀lù sáfẹ̀ẹ́ yawmal qiyamah níjọ́ tí gbogbo ayé bá wà ní wàhálà tí wàhálà dé bá gbogbo wa táà máa sá káàkiri ẹni tí ọkọ̀ lọ ọ̀dọ̀ ọlọ́run tí a lọ forí balẹ̀ fọlọ́run tí a máa bí ọlọ́run àwọn èèyàn pé sáka ọyàwó ànábì borí rẹ ńlẹ̀ ọyà tọrọ àfọ béèrè tó ọba pẹ̀lú ẹni àkọ́kọ́ nọmba one tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù wa Muhammad jẹ́mọ́ wá rí bẹ́ẹ̀ ẹni tọ́lọ́ ọba àlejò ọlá nífẹ̀ẹ́ sí jù yìí ọlọ́run mọ̀ kan àdánwò tó fi kàn èmi àti yín ò ròyìn ọlọ́run àmọ̀bí ọ̀ àwọn ò ní ímánì tó tó bẹ́ẹ̀ mọ̀ sí irú àdánwò yẹn kàn wá ẹjẹ́ àwọn bí ọmọ méje nínú ọmọ méje tó bí mẹ́fà sì wú lójú ayé ànábì wa sallallahu alayhi wa sallam ta ló bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ rẹ̀ mẹ́fà òkú nù wa ta ló bẹ́ẹ̀ ara àwọn táwọn tí wọn tó tún kú ju mẹ́fà lọ ṣùgbọ́n wọn ànábì nínú ọmọ méje tó bí mẹ́fà lọ fọwọ́ ara rẹ̀ gbé fún sẹ́yìn èsì rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ni. ìyá wa àìsàn ọlọ́run bá ní yọnu sí wọn wọ́n jẹ́ kó gbé wa pé odidi oṣù méjì ìlà àwọn òrí nǹkan kan jẹ nínú ilé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ni tí wọ́n jẹ òrí pé wọ́n ń ròmọ̀là kò sí pé wọ́n ń pe ọbẹ̀ èso dàbínù òun ni wọ́n jẹ wọ́n ń jẹ èso dàbínú èso tá a fi máa ń sínú wọ́n dẹ̀ mú wàrà sí i wọn ò rí nǹkan alátajẹ wọn ò rí nǹkan eléko jẹ wọn ò ra díẹ̀ jẹ wọn ò rẹ́jà jẹ ó ní days ta lori tó tó bá nínú àwa kọ̀wá sí ìmáwọn àdánwò ní ànábì tó sí kan méjì kọ̀ ló kú lójú ayé ànábì wa kí fẹ́ lòdì wípé máa ń ṣẹlẹ̀ ìdẹ́ẹ̀mú èèyàn á máa nira ayé á máa folúkúmu tún gbà míì kí èè ṣe pé ọlọ́run bínú sí yẹn bí kò ṣe fẹ́ ni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ a máa fàdánwò kan àdánwò eléyìí yóò wà dàbí wẹ́dà bí alágbẹ̀dẹ tó fẹ́ fi rọ nǹkan dáadáa ìtọ́ fẹ́ fi irin rọ yẹn yóò wà na irin yóò jóná yóò jẹ́yà yóò gbà sọ́ọ̀tún yóò gbà sósì kó lè ṣe kí ni o kó lè fi rọ nǹkan dáadáa òun ni o òtorí eléyìí tá a bá ti wá rí wípò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò sì jẹ́ kó yé wa pé àdánwò tó wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ fi gbé wa ga ni ó fẹ́ fi foríjì wa ni ó sì tẹ̀ka sí ní promotion ni tá a bá ti wá yọ eléyìí òkú o àwọn nǹkan kan náà ń bẹ tó jẹ́ pèmí àti ẹ̀ là ń ṣe é tó ń fàbínú ọlọ́run tó jẹ́ kíjẹ́ mú wa tó jẹ́ kó máa nira àwọn ìṣesí kan ń bẹ tó já sí pé wọ́n wá látọwọ́ tiwa náà òun ló jẹ́ kí ètò ìjẹ́ ẹ̀mú wa kó dojúrú kó polúkú moṣu a níbi káwa náà ṣe kíni ká tọ́ra ara ká ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn eléyìí ò la fẹ́ wo díẹ̀ ń bẹ̀ nínú ètò wa ní ọdún yìí àǹfààní alákọ̀ọ́kọ́ nínú àwọn àṣùbáàbù bíi ara ń tọ́ ń fa kíjẹ ẹ̀mú omira torí gbogbo wa ń pariwo kò sówó kò síṣẹ́ ọjà ọ̀tà gbèsè ń bẹ lọ́rùn kódà ó tún fún àwọn ọ̀rọ̀ owó èrè ń bẹ nínú táàsọ̀ lọ́dún ọlọ́run táàsọ̀ ẹ̀mí wa táàsì ráhùn mùsùlùmí náà tá ń lọ yáwó èlé ẹ̀yin mùsùlùmí ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run náà èlé òun bàbá débi ọ̀rọ̀ owó èlé á máa sọ̀yàn. nínú tí máa jẹ́ ẹ̀mí kí èsè pọ́lọ́ ọba máa má fẹ́ dán wò láti ìwọ lọkọ lẹ́tà ìwọ ọlọ́run ọyà tọ́ba ṣe ṣe ọlọ́run wa ní sẹ́ẹ̀ gbọ́n ni ọ̀dà ìjọ ẹ̀mú yóò sì nira káṣíyà sí pé kí ẹlẹ́sẹ̀ bá ń jìyà olódodo ọ̀jẹ̀ ń bẹ̀ ìtẹ́kù fitinà tán látù sí ìbánà lẹ́bí iná dọ́là mú mi kún kọ́ sọ ọlọ́run ẹbẹ̀rù àdánwò kan ẹbẹ̀rù ìyà kan tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ ẹni tí ọ̀rà yọ sàn níbẹ̀ àtẹni tó bá jẹ́ ni ọlọ́run náà tí wàhálà yẹn bá dé ìjẹ́ ìmú tiẹ̀ náà lè nira àáfàá ni alákọ̀ọ́kọ́ ìrìsì káàbù dùnú wàlìmáàfin nínú tó ń fa kíjẹ̀mú ọmọ nira kọ́ máa le koko ara ẹ̀ ní ẹsẹ̀ àáfàá ní láásìyàmọ́ pàápàá jùlọ irú àwọn ẹ̀ṣẹ̀ wo àwọn kàbáyìrù dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rú èwo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bíi ká pààyàn ẹ̀ṣẹ̀ ńláńlá bíi ká jí ìyàn gbé ẹ̀ṣẹ̀ ńláńlá bíi ká máa mutí ká máa sa ọtí ese ńláńlá bíi tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá bíi ìdìnà ẹ̀ṣẹ̀ ńláńlá bíi kámọ̀ bóra ẹ̀ṣẹ̀ ńláńlá bíi kámọ̀ rìn òhò èdè gbogbo àwọn obìnrin ti jọ ní òhò nínú òní ẹrù pé ní ọlọ́wọ́ máa dùn kẹ́ ẹ̀ máa rìn òhò ẹrù pé ní ọlọ́wọ́ máa dùn kẹ́ máa gbógun ti àwọn ọmọ tí wọ́n láwọn ò ní rí òhò àwọn ọmọ lò dáàbò ẹ wá lọ́lọ́ òní lẹ́tà kọ́ àjọ ń kọ ìyẹn ní ọ̀fà tó jẹ́ pé káwọn ọmọ bá jẹ́ ń bẹ̀ òun ni tá à ń sọ yìí tí wàá ní ká sọ pé iṣẹ́ ń ṣe yí ọ̀dà o tọ́lọ́n bá reply letter ìbínú ọlọ́run lọ́ba dé o tàwa àfáàmì yẹn òun la sì ń sọ fún yín gbogbo àwọn ẹ̀fẹ̀ yìí ẹjẹ́ àjìnà sí kálukú ti dó ń tẹ́tẹ́ nùlù kálukú dadóra kálukú dó ń gbìnà kálukú dẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo irú àwọn ìwà abúlé yìí àáfàá lọ́mọ ń fa kí ètò ìjẹ́ ẹ̀mọ́ nira o ẹlẹ́kejì alìsọ̀rọ̀fù wà tẹ̀bùbí alìsọ̀rọ̀fù wà tẹ̀bùbí afọ́ àlára tó máa ń fa kí ìjẹ́ ẹ̀mọ́ nira tọ́jọ́ sí pé kálukú àwọn pariwo ìjẹ́ ẹ̀mọ́ àwọn nira àwọn ti jẹ gbèsè àwọn ti lọ yáwó èlé kò sí ẹ̀yá àwọn ọmọ báyìí gan ẹ̀yin náà fà á tẹ̀bẹ̀ ná extravagance wastefulness asbabu dikil maisha wá ìlà àjùhà kí làwọn tó jẹ́ kí ètò ìjẹ́ ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ ayé òmìnira lórílẹ̀‐èdè táwọn àti lágbàáyé kí ni solution rẹ̀ iléèwé mùsùlùmí púpọ̀ sùsọ pé nígbà owó ètò títí òru ọ̀la tá pàdé ìlànà ilé Islam Rashid Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.